kéde kúrò náà ń lé ìyàwó dání kíní kan fẹ́ kíní kan ilé ìjọba ti kàlẹ́ndà rọ̀ wọ́n ti kàlẹ́ndà rọ̀ torí pé subhanallah àmì àìní ti dùn máa ń hàn ní kàlẹ́ àmì gbàtọ̀ gbẹ́kẹ̀lé tó gbẹ́kẹ̀lé lẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ṣé kẹ́ ẹ tó fẹ́ra yín lẹ ìyá ni àbẹ ti fẹ́ra yín torí pé àmọ̀ pé lónìí lẹ̀ fẹ́ra yín níbi wàá lẹ gbẹ́kẹ̀lé lẹ́ẹ̀kẹ́ bóyá nǹkan kí nǹkan ti ń ṣẹlẹ̀ a àwọn míì tún wà tó ti pé tí wọ́n tún wọ̀ lórí bẹ́ẹ̀dì wọ́n wá jọ wọ́n wà lórí bẹ́ẹ̀dì eléyìí ọ̀ràn sí mi lóye eléyìí ọ̀ràn mi lóye a á ọlọ́mọdé ara ìdá. so ó túmọ̀ sí pé àìní ti dúró ẹ ó túmọ̀ sí pé yẹn ti ń ṣe ọwọ́ aláwọ̀ èsì ìranù èyí tẹ èyí wọ́n yà yín kọ́ kí ló kọ́ ẹ̀ ọ̀dà kò burú ẹjẹ́ àpò èrèké tí ìbá ti ra èrèké tó ń torí di eléyìí báyìí àwọn èèyàn jẹ́rìí sí wọ́n gbọ́dọ̀ jẹ́rìí sí ṣùgbọ́n tó máa pé kìí ṣe rúkúnù ìní pé kìí ṣe gbòǹgàn ara ń jẹ́ pè ní igi tó ara yẹn ẹ gbọ́dọ̀ jẹ́rìí ẹgbẹ́ jẹ́rìí tó tẹ́lẹ̀ bí ọba jẹ́rìí tó bá dàrú tẹ́ máa lọ sí ìdínà tani ọgbà náà sọ pé ẹni tí ó jẹ́rìí gbọ́dọ̀ tí ó dángájíá kìí ṣẹni tó bá dùn tí ó jẹ́rìí láàrin yín bá kan tó pé rán ni kọ̀fẹ́ sẹ́yìn pé irú wọn wà torí ẹ̀ ló ti dẹ́pọ̀ àwọn ẹlẹ́rìí náà tún ló wọ́n ní májẹ̀mú nù sẹ̀ríà àwọn èèyàn ń bẹ tó kí yín bá dán yóò máa jẹ́rìí òdodo fún ọ tó bá ti gbẹ ẹja yóò sọ pé ìyàwó tó fẹ́ ọ̀fẹ́ àbí kí lè sọ yìí ọkàn ra mú mi tó ti mà láàrin rẹ sọlọ ìgbé fífẹ́ lọfẹ torí ẹni wọn jẹ mùsùlùmí ti di àwọn akọ gbọ́dọ̀ jẹ adilẹn ẹni tó wà jọlọ tó tó dédé wọn ní justice níbẹ̀ yẹn òun náà ní kankan tí èèmú ní ti palapala ní gbogbo ìgbà tí èèmú ní dúró dọ́gba. torí de eléyìí báyìí tẹ́bá fẹ́yàwó táwọn ẹlẹ́rìí ti jẹ́rìí tí bàbá ìyàwó fi fún yín tẹ́ wá sọ fáwọn ẹlẹ́rìí tó má tẹ́mẹ́jà àwọn èèyàn mọ̀ ṣé ìdí so àbí èso ó ti so. eléyìí yẹn níbi ẹni táwọn èèyàn pè ní zawajul misyar lónìí ìpè ìyàwó tá a fẹ́ tá a dín yàn máa. ìyàwó tá wá fẹ́ tà sí ìyàn náà nígbà míì wọ́n ti níyàwó kan lé o ti níyàwó lé nílé ọwọ́ afẹ́fẹ́ kẹtọ afẹ́fẹ́ kẹrin ọ̀fẹ́ káwọn ti yàwó lé ọmọ òṣìṣẹ́ kẹ́nìkan kan mọ̀ àwọn obìnrin náà fẹ́ kọ́ fá wọn ọwọ́ àtọ̀ pé bọ́yá lápẹ̀jù rẹ̀ pétọ̀ ẹ̀ẹ̀kan ló sùn ní mọ̀ rẹ̀ ẹ̀ẹ̀kan ò ń gbà ọ̀dà gbogbo ǹjẹ́ òun náà lọ mọ àmọ́ ló mú ọ lẹ ẹ̀tọ́ rẹ̀ lọsọọnù wọn fi tọ Ọlọ́run jẹ orí rẹ̀ ọ̀pọ̀ nítorí pé tọba ti kó o lè bọ́ra rẹ̀ alihamudulilayi kò sí wàhálà so ìgbà tí ẹsọ báyẹn ẹwà afẹkẹ nìkan kan mà ìyàwó rẹ̀ ọkàn rí pé láàrin oṣù kan kò tíráàbù kò tíráàbù ọlọba yàwó kejì yìí sòrò lẹ́yìn wọn pé ṣe zina ló ń ṣe ìyàwó rẹ náà ní pàtẹ́tí so èyí tẹ́lẹ̀ rí méjì ti jẹ́rìí sí máa fi mọ̀ṣíkìlá àmọ́ tó bá lè mú wálé lọ dáadé so eléyìí fi hàn wá pé ọlọ́run bá fẹ́ wa fọ́lì jẹ́ nàkọ́ fẹ́ wa fúnná ọlọ́run bá ti ṣe lófin fún wa kíkẹ́ ká fẹ́ mùsùlùmí lóbìnrin àbí tó bá wù ọkọ̀ fẹ́ àlùfíà bí lóbìnrin àmọ́ o ọ̀gbọ́dọ̀ fi obìnrin ọmọ rẹ bìnrin fún kèfèrí lọ́kùnrin gbogbo bó ti lè òkè kèfèrí tẹ ọ jẹ ọlọ́ọ̀bà la ń bẹ ọlọ́run orúkọ rẹ tó dára jù àti àwọn àròyìn rẹ tó ga jù kọ́nà wa lọ lórí àti máa tẹ lófin rẹ kó lè ra jìnnà sí jíjẹ owó ọmọ òrukàn wọn sì wá lọ́kàn ẹni tí wọn máa jẹ owó ọmọ òrukàn láyé bí ó sì wá lọ́kàn ẹni tí wọn máa láàánú wọn ọlọ́kàn náà lọ lórí àtìsẹ lófin rẹ nínú àǹfẹbìnrin àtàǹfọmọ alọkọ ọlọmọsọ alọkọ ní ẹjọ máa takò fin rẹ subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Àwọn so ẹ tó bá kó fẹ́ gbà mọ̀ràn lọ́dọ̀ èèyàn àbí èèyàn fẹ́ fún mọ̀ràn kò sí tó burú mẹ́ so ṣùgbọ́n èèyàn ní sọ ń sọ pé wọ̀nà èèyàn sọ pé ìmọ̀ràn tẹ̀lé ó ní kíkọ́ fẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ kí ni kíkọ́ fẹ́ ní kéde mùsùlùmí ìmọ̀ràn tẹ̀lé. Ah, pé kí ló dé kí ló dé tó fi ní kí n má bẹ̀ẹ̀ à ah, àtúbọ̀tán àti ọ̀rọ̀ táwọn ọmọ ìṣọ́jà tọ́lọ́ bá dorí sí mi mọ́ lọ́wọ́ kò sí tó burú mẹ èèyàn sàkóró lọ torí pé àwọn olùmọ̀ wa wọn ní bọlọ bá ti dé lófin yẹn náà ìmàràn kọta ìtàkùnì màràn má bẹ wọn kọta pàṣẹ lọ torí pé àwọn oníjú láti ẹfẹ wọn ẹni tó bá tó ti pẹ sọ fún tó bá wù láti fẹ wọn kò sí tẹ́lẹ̀ tó náà. Bẹ́ẹ̀ni ṣé wọ́n á lè fi sílẹ̀ sí àwọn ìgbéyàwó tó bí àìsàn tí a bá lọ sí kóòtù bóyá ọkọ àti ìyàwó ebi á bàbá ló fún fi bàbá ló fún ọmọ fún ọkọ nísìn sórí nìkan tó wó ní sàtúkẹ́tì kan tó. alhamdulillah ìwé ẹ̀rí pa afẹ́rẹ́ ni ìwé ìjà máa lọ gbà nílé ẹjọ́ kò sí ní tó burú mẹ́ kì í sára yìí ṣùgbọ́n kò sí ní tó burú mẹ́ tẹ́wọ́ sí ìpàdé nítorí àti tẹ́ nítorí àìbá àmọ́ nítorí àìbá àmọ́ Islam bínú sí torí ẹ̀ ló ti jẹ́ pé nínú àwọn wàtẹ́ẹ̀lì ìtàn kọ̀ọ̀kan tí wọ́n nípa rẹ̀ òun náà ni wàtí kọ̀ tí wọ́n máa kọ nípa apáfẹ́ rẹ̀ ìwé tí wọ́n kọ láti fi tán kókó torí kú ń bẹ ìgbàgbé ti ń bẹ tí àwọn rẹ̀ bá yarí jọ́ kọ́ ọ̀fẹ́ òun àbí ẹ̀yẹ wa so torí délé bí inú inú àwọn nǹkan tó jẹ́ pé ó sì ń jẹ́ pé ń tún kín ẹ̀rí lẹ́yìn kì í tẹ̀lé àmọ́ ń kín lẹ́yìn. wọ́n pa jùlọ lónìí tí wọ́n ń pè wọ́n mùsùlùmí bá ní wọ́n fẹ́ practice Islam wọ́n fẹ́ kí àwọn ọmọ ẹjọ́ kọ rẹ̀ ó kọ bàbá rẹ̀ ní ọmọ ẹjẹ́ so ẹ lọ rẹ́jísítà rẹ̀ bẹ́ẹ̀ kí lágbájá ọmọ lágbájá ọfẹ́ tàmẹ̀dù ọmọ dólà àbí ẹ̀yẹ wa ètò ìgbà yìí ó kọ́ ń padà so therefore ó ṣeéṣe kọ́ fẹ́ gbà kankan àbí kí àwọn èèyàn fẹ́ gbà kankan wọ́n fẹ́ mọ̀ pé ti lọ́kọ bí ti lọ́kọ ètò tí wọ́n fẹ́ tó ti lọ́kọ yàtọ̀ sí tí wọ́n fẹ́ tí ò lọ́kọ ẹni kó kó tó sáàtì ìwé tẹ̀ ti fẹ́ ra yín fún yín ẹ̀ ó kọ́ yín ò sára yín lọ́ba kọ́ ti sọ̀kọ. ẹ jẹ́ òsì náà. bàbá tó bí ọmọ bàbá yẹn wá ọwọ́ àti ọmọ mẹ́ta lẹ̀ nínú ọmọ yẹn wá kí àti ọ̀rọ̀ wa ìyẹn wá sọ pé rẹ̀ fún ọ lọ pín ṣé kò sí lẹ́yìn kẹta. lẹ́yìn àbẹ̀ àbẹ̀ yẹn kú èèyàn á sọ pé àbẹ̀ yẹn fi òun ti lówó ń àwọn àbúrò wọn lọ pín àṣìṣe ńlá ni ọ̀rọ̀ à ń à ń jogun bàbá èèyàn àbí èèyàn èèyàn èèyàn téèyàn lẹ́tọ̀ọ́ láti jogún ọ̀rọ̀ tí jogún wọn wọn ní túláàsì ni kìí sọ̀rọ̀ nọ́mbà fẹ́ nọ́mbà túláàsì ọ̀fẹ́ ọ̀fẹ́ mo ti lówó jùlọ kò sí tí mo fẹ́ fi ṣe ọ̀ǹtàn ara rẹ jẹ ni wàá gbà nígbà tó bá gbà wàá fi ṣe tó bá wù ọ́ gbà ọ̀wá gbọ̀n àwọn àbúrò rẹ wọ́ lọ́mù àmọ́ tó kọ́kọ́ di tiẹ̀ náà ẹ̀yìn ìgbà náà wàá ti ṣe tó ọba fẹ́ sáà máa ti ṣe tó takùtọ̀ lọ. ní ìgbà ẹ̀sìn yìí mọ̀ bóyá tó bá fi àtọ̀ láàrin ìdí kóòtù náà wà ilẹ̀ kọ̀dà ń gbà wọn kankan pé bóyá ibi tí wọ́n máa ń gbà mí ní àwọn kóòtù ètò ìbò yẹn gbogbo máa ń include àwọn statements kọ̀ọ̀kan àbáwọn àti mẹ́kọ̀ọ́. alhamdulilayi wípé ìtẹ́ ń gbà ní kóòtù Islam tó yàtọ̀ sí ìtẹ́ ń gbà ní kóòtù ti àwọn olóyìnbó àwọn ọmọ ajọ́nà kọ́ títí olóyìnbó àmì èèyàn kà dáadáa kó tó kọ́ ọ́ bọ̀ wí ọ̀ràn. àhán àdáná lò ní lè fẹ́ lómi tó bá ti kú re rẹ lómi ní dúkìá rẹ o ti ti lọ kọ́nu ara rẹ bọ̀ràn ìwé lómi ní èsì ọlọ́sẹ̀ àbí òye sàmọ́ dáwà á mọ̀ ní kọ́tù Islam àwọn náà ní irú rẹ̀ a gbà Islam ní Jos wọ́n kàn kí lágbájá fẹ́ lágbájá bẹ́ẹ̀ ala sunnatillahi wa rasulih àwọn ẹ̀bá yìí ti jẹ́rìí sí bẹ́ẹ̀ má ti ṣe. ọkọ fọmọlé lọ́wọ́ bá àwọn yọ yọ̀ǹda fún pé bá ń fi lọ́kọ kì í ṣe pé nǹkan gbọ́dọ̀ rẹ̀ lásán o tí máa ń gbọ́dọ̀ rẹ̀ tó nítọ ń gbọ́dọ̀ rẹ tó bá tó lọ́kọ ẹ fi lọ́kọ tọ wọn ti fi ọ̀dà lé lọ. wọ́n á jẹ́ pé ẹni tí bàbá tí ó ẹni yẹn náà dà fún tó fi lọ́kọ bàbá àgbọ̀ngàn wà á jẹ́ ọdún tó fún yẹn wà á tẹ̀ lọ́rùn tí ó lè yarí kó máa lẹ́yìn tàbí. ẹni tí ọfẹ ọmọ ọtẹni tí wọn yọ̀ǹda tó kó kó bá wọn pọ̀ ọmọ lọ́kọ lọ́rùn. ẹni tó jẹ́ ọmọ lọ́kọ bàbá ọmọ. àkọsẹ́ ah, bàbá ọmọ lọ́rùn ẹ kó tó fi lọ́kọ ní tètè sọ objection rẹ̀ tó bá jẹ́ kíkọ̀ tẹ́ lọ́rùn kó tó fọmọ lọ́kọ ó lè gbá tó fún un padà níta aláyọ̀ǹda fún àyọ̀ǹda má. bẹ́ẹ̀ ni aslan èèyàn lè kọ́ ọmọ lọ́mọ gbọ́mọ yóò jọ ọmọ mi ọmọ rẹ náà ni torí bọ́mọ bá sórí rí ọmọ rẹ ni wọ́n bá tún ti dà mí náà ọmọ rẹ náà tàbí òye àbí kí ni kí wọ́n pé mo kọ́ ọmọ náà rí. èmi ń béèrè yorùbá mi tẹ́ máa ní wọ́n kọ́ ọ̀yàn lọ́mọ kí ni tí máa kọjọ́ ọmọ rẹ má omi táwa ló fi wáyé ẹ̀ mọ̀kọ́ lọ́mọ léèrè wọn àlè kìkẹ àkọ́kọ́ ni pé òun ọlẹsẹ tí ìbá ti sùn ló ti sábà bì tọmọ fi lọ sí bá tìyín kàn ní pé ẹ lè sọ pé tọ ọmọ ní títà tà ní ma ètò pé ẹ̀kọ́ lọmọdé máa wúlò tẹwárí nísìnyí tí bàbá bá kú ọmọ yẹn ọlọfẹ kékeré ìfẹ́ tó ti fẹ́ kékeré kò ti torí Islam sílẹ̀ ó ti tẹ lọ́wọ́ fún fífẹ́ tó fẹ́ kéde bàbá yẹn ló ń kọ́ lọ́mọ kò ló ń kọ́ lọ́mọ tí bàbá rẹ bá kú tó sì ń bẹ mùsùlùmí rẹ torí fífẹ́ tó fẹ́ kéde rí ọ̀sọ́ ti kéde rí o àfi tó bá fi Islam lẹ̀ tọ̀ tí bàbá rẹ bá kú bàbá ló ń kọ́ lọ́mọ yóò tún jogún bàbá ó fún gbàdúrà òbí kéde rí àbí òye wa pé òun náà ní kí ni tí mo kọ́kọ́ lọ́mọ kò ní ìtumọ̀ ní ìṣẹ̀rí o lè kọ́ ọ inú rẹ ló ti jáde bẹ́ẹ̀ sì. kìí ṣe dandan pé kó gbà ìyẹn ni tó bá gbà torí pé nísìnyí yìí lè yí pé ẹ lè yí pé dandan àfikún ọgbà tó rà á ti gbọ́ nbì àwọ̀ sọ bẹ́ẹ̀ á wàá béèrè pé kí ló dé tó náà fi fẹ́ fẹ́ yín mo ń béèrè béèrè kan ní ìgbà tó ti gbà pé gbogbo bùkátà òun ó gbé ẹ má wọrí kí wọn á lójú tó fẹ́ jẹ́yàwó fún yín gan. alákòlá hàn àwọn obìnrin tó máa ń gbarú ẹ̀ jẹ́nẹ́rálì ó ti lélẹ̀ bọ̀rọ̀ kọ́ tó kó sì rí ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sán ìtúkọ́ máa ń ní kankan lọ tó náà fẹ́ bí ma bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní máa ń fà á ọ̀pọ̀lọpọ̀ obìnrin títí máa ń gbà bẹ́ẹ̀ ó lè ti tó forty years ó lè ti tó thirty five years ẹgbẹ́tẹ́ náà bá ti bí ma méjì tọ́ wọ́n ti lè má bí ma mọ́ ṣùgbọ́n ètò ti dáa jù náà ní gbogbo èèyàn mọ̀ pọ̀ fẹ́ yàwó tó ti wà lè rẹ̀ láti torí pé ọ̀pọ̀lọpọ̀ lè máa fi hàn sí kẹ́wọ́ kọ́lọ́ máa ti bàjẹ́ ìsìláàmù ti fẹ́ bàjẹ́ náà. Bẹ́ẹ̀ la ti fi ẹsẹ̀ dábọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ nínú ìdíyẹn lọ. Bàbá tó wá pọ́ńtà wá ní extra plot mi lẹ́gbẹ̀ẹ́ yẹ ó nílẹ̀ ilé tí àwọn afọkàlẹ yẹn lè yẹ kó kúrò nílẹ̀ kó lọ gbé tó padà kọ ilẹ̀ mi tó wá extra yẹn kó lọ kọ kó lọ síbẹ̀ kó gbé bẹ̀ ó wà tó tó jẹ́ ẹ̀dùn tí àwọn afọkàlẹ tó wá sí rẹ̀ ìyẹn fún ètò ìjàmbá rẹ̀ tó ní ìyẹn fún lórí ẹ̀ ìyẹn ó bàbá yẹn fowó ẹ̀ tó wá ní kẹ́ni kan ràn ọ́ lọ pé kíni o nídìí ẹ̀bù owó tí bàbá yẹn fi lẹ́nu kẹ́ pín ìwọ náà èso lò sí ìhàwó sẹ̀rí àkọ́tì wàá pè lẹ́jọ́ ní sẹ̀rí àkọ́tì bọ́pẹ́ bọ́pọ̀ wọ́n sọ àkétí lé o ọ̀pìn méjì ilẹ̀ náà tọkọ́ létí lórí ètò ìdíẹ̀ wọ́n yà yọnu bí ọba jẹ́ pin tiẹ̀ nìyí tó nítorí délé á máa bẹ nìkan tó yàn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ báwo nẹ́ẹ̀sìn ẹni ìsìn pé à ń jẹ yín òun sì ti gba gbogbo dúkìá bàbá ìyàwó ṣẹ̀rí àkọsí kò sí àtọ́kọsí ju pé ká ìpè lẹ́jọ́ lọ ntí bàbá wa filẹ̀ náà ò fẹ́ kó fún mi ní nǹkan kan lápò rẹ̀ bàbá wa filẹ̀ ní ẹ bá wa fún. pé fàpẹ̀rẹ̀ irun olóko mẹ́rin. mọ́ bọ̀ náà nísìnyẹn wá síbẹ̀ ìlú tó ti ṣẹlẹ̀ kò sí ṣẹ̀yà pọ̀ tàbí bẹ́ẹ̀ pọ̀ ni so tí wọ́n ti ṣẹ̀yà pọ̀ ọ̀pẹ̀rù bíi ló ti ṣẹlẹ̀ ẹgbẹ́ wa ẹgbẹ́ wa àwọn ní commission kẹtí mójútó tẹ́gbẹ́ àwọn olùmọ̀ ẹ wà lábẹ́ rẹ̀ lábà ń sọ̀nà tí wọ́n fi pin náà tàbí èyí wa tó ń torí de eléyìí báyìí nígbà tí wọ́n bá kọ́ ọ̀rọ̀ ọlọ́run fún un láti ẹ̀rù bá yọ gbà náà.

bàbá ti yọnu sí bàbá yọnu sí ah, ah, a lè dájọ́ báyìí ẹ kọ́kọ́ lọ bí bàbá kí bàbá bẹ́ẹ̀ yọnu sí owó tí ọmọ yìí ń gbà ti jẹ wọ́n ní àyọnu sí tó ìgbà náà lẹ́wàá lọ bá ọmọ ta ló fa ọ̀kalẹ̀ púpọ̀ ọmọ gbowó lé gbogbo lé tó ti gbà kó wa kakó polówó tọ́ bí bàbá bá ní àwa la ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ kọ́ máa jẹ bàbá dalábòsí àti ètò nìkan lórí ẹ̀tọ́ wo ló ní tó fi ní máa lọ gbowó kọ́ máa jẹ sontori lele yìí báyìí ẹ wá dínà kẹsàn lè dájọ́ ẹ̀yin àjẹ náà lé Ọlọ́run kó gbàdúrà wa kẹ́ni ní nǹkan tó kú ìwọ̀nba lọ́yẹ̀kẹ́ máa fojú sí ní ìmọ̀ àbí èyí kékeré má bàa dàbí ẹni tó fẹ́ rán bàbá lọ sàárè ṣe wọn bá ní kẹ́ máa fojú sí ti máa ń lọ fún yàrá bó wọn tó wọlé lẹ́yìn bó wọn lè bí bàbá ọba ti pa ọkà rẹ̀ tó máa bá mójútó dúkìá mi tó a máa mójútó tiẹ̀ torí tí yọtọlú yọtọlú rẹ bá ti ń pọ̀ jù ẹ̀rú ọmọ bá bàbá fáwọn ọmọ tí wọ́n pọ̀ gbogbo ọmọ tí wọ́n ti ń wo ntóbi sílẹ̀ àbáyé mójútó àbáyé mójútó àwọn náà ní ma sábà rán bàbá lọ sàárè mójútó tiẹ̀ nítorí pé nísìnyí alihamudulilayi wàá rí i pé nu gbogbo ń dáhùn bàbá wa ń kó jọ tọ́lọ́ bá gbàdúrà rẹ ó rí pé bíntín lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́ ọ̀ fún ọ àbí bẹ́ẹ̀ kọ́ pé nípa bá kàn tó máa ń sàmójútó ń gba àwọn òpè ọ bàbá ọmọ òpè ẹ fẹ́ pa ọ ni ẹ sì fẹ́ kọjú má ti ń ni wọn náà sẹk ojú ọ̀run fẹ́ ó tó gbogbo ẹyẹ bò kálukú mójútó tiẹ̀ kíbà kíbà bó tó kú nísìn káti ẹ̀kọ́ ipò ọmọ ìyàwó náà ní gbowó jẹ lọ́kìn ẹ̀ńtó lówó ọ̀dà kí wọ́n á kí wọ́n á kìn abẹ́rẹ́ bẹ́ẹ̀ so kémi náà mójútó tèmi lórí gbogbo ìgbà tó fi máa mú eléyìí gbọ́ wọn náà ti kọ́lé ẹ̀ tán àbí ẹ̀kọ́ ni. jẹ́ àṣẹ tó lẹ́kọ̀ọ́ pé ìrún eh, olóko mẹ́rin dídé ah. ká tó wá ṣe tashahud ẹlẹ́kejì níbi káká kejì tó wá ṣe wá ṣe nígbà wá ṣe sàlátù ibrahimiya nígbà wá kírun yẹn náà tó wá tó wá ṣe sàlátù ibrahimiya. ètò dáa ni pé kò sí sàlátù ibrahimiya kankan láàrin apá kan nínú àwọn olùmọ̀ọ́sọ̀ pé tó o bá tètè ṣe bẹ́ẹ̀ wá ti sùn jódò sáà.

bọ̀dẹ́yìn ní dọ́là ìsìlámíyà ẹ ní dọ́là ìsìlámíyà ẹ máa ní dọ́là ìsìlámíyà àgbà náà lẹ́mọ̀ mi ọ̀wà gan torí ẹbí náà ti ní dọ́là ìsìlámíyà ahlùdín náà wà. dáadáa mọ̀nà alùkìtàbù ọ̀tọ̀ ahlùdín mà ọ̀tọ̀. àbẹ́ màbẹ́. náà kò sí tọ́ sínú ìjàlẹ̀ wà pẹ̀lú wọn sínú ìjàlẹ̀ yín wá ẹ̀ ń lera yín ká ẹ̀ Nàìjíríà ń bì everybody has equal right àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ tó fẹ́ ṣe dọ́là ìjàmíyà so ẹnìkan ò tún máa ń lépa ẹnìkan pẹ́ ń já ẹ̀ ń jagun àbí òye wa so ẹ̀ lè gbé Nàìjíríà lórí skéèlì ìta torí kò sí dẹ́wọ́lá ìsìlámíyà kankan talẹ̀ ẹrú ẹnìkan talọ̀ gàtà lọ́mọdọ̀ kò sí we are all equal lórí ìgbẹ́ ìgbà mi sábà ń ka nǹkan mi síra ẹ máa wá kẹ́yìn ibi tẹ́ ń gbé kò ó lè má ba ń tẹ́ ń kà mú. àwùjọ bíbá ẹ ètùtù dọ́là ìsìlámíyà wa gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè àtọ̀sẹ́bọ̀ àti gbọ́gbẹ́bọ̀gbẹ́ àti mùsùlùmí àti gbogbo wọn wọn ni wọ́n dọ́gba. tó gbàtẹ́sì sínú gbà ẹ̀ sínú pé ń bá ara yín jà bóòlù tí mùsùlùmí kan bá fẹ́ wọn bóòlù ẹ̀ ti sọ́kọ̀ fẹ́ wọn ọ̀fẹ́ wọn náà. sọ eléyìí jẹ́ mùsùlùmí ẹ̀ tó ti di ọ̀rẹ́ kọ̀ọ̀kan. báyìí wá ṣe mọ̀ pé nínú oṣù rọ̀mọ̀tọ́ ni kó dá kí àwọn akapọ̀ hàn tó pọ̀ tó bá ṣẹlẹ̀ pé bí àyàn kí dáná bí iṣẹ́ yẹn ó lè gbé kúrò hàn dáná kí èèyàn máa kó nílá ṣe é ká látàrí kí èèyàn bá lè ká. ń da kí kò sí ní tó burú. tó bá kí káwọn yẹn. tí o sì máa kà lórí. ẹ tó ẹgbẹ́ obìnrin tó mọ̀ ká lórí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب ìkọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ṣàwòrán ní mọ̀tò ìkórè mi